ọ̀yá díndín díndín díndín díndín díndín díndín díndín bẹ́ẹ̀ ni mo tún ti dé ìwìyàn bá kí òun sì kí bá ṣe máa ń ṣe ẹ ẹ̀yin tí ń tòótọ́ èmi tèmi tèmi èmi ní màá wá yìí ní màá bá lórí ètò yìí lórí pé ń lọ lórí fàájì kẹlẹlẹ ẹ àkìyìn as usual báwo ni iṣẹ́ wà pa báwo ni dé yín ṣé ó dọ̀pù yẹn ò dè yín mọ́lẹ̀ jù you know I'm talking about ẹ̀rọ àwọ̀rí èkó náà làjọ wà á kò ní sálọ kò ájọjọ ọbẹ̀ rẹ̀ ni kò sí bó ṣe lè ṣe ló tó báyìí lálá tó rókè báyìí ilẹ̀ ló gbọ́ gbogbo wàhálà rògbòdìyàn tó ń lọ lọ́tún lọ́sì níwájú lẹ́yìn lókè nílẹ̀ tẹ́rísùn máa yẹ kí ni wọ́n ń gbà dá ẹ ni ń gbà díẹ̀ ni kò yẹ yín bẹ́ẹ̀ ni ẹgbẹ́ kí bẹ́tẹ̀ ìpàṣẹ máa ń ṣe lórí ètò yìí a máa ń mú àwọn orin ọlọ́kan ọ̀jọ̀kan àwọn orin ayé àtijọ́ tí àti ti ìsìn a máa fi ṣe kí ni kí dé yín kó lè wà well suited and kó dùn kó bí oyin aládùn ẹ jẹ́ <laughs> mo máa ń gbádùn ìta bá ti ń wọ̀ mí nígbà yẹn ní gan bá bá bá ǹbẹ máa miss láti máa rí eyín yín funfun yẹn lásán gan ó dùn káfọ̀rọ̀lẹ̀ ó wà pa ó wà pa no really yeah èmi tèmi mi ju ara mi lẹ́mí náà ni Victor Oyèbọ̀dé ẹ mo tún wá ń jẹ́ Ayọ̀délé ó wá ní orúkọ kan orúkọ yẹn ó máa ń tickle spine mi bí ẹ mọ̀ ìfẹ́ ló tì mí bẹ́ẹ̀ bá pè mí bẹ̀rẹ̀ nǹkan nǹkan bẹ̀rẹ̀ ẹ má ẹ má jẹ́ láàrú ẹ ẹ mọ̀ ó tó ti ká mú eré wa ju bó ṣe yẹ lọ fẹ́ fún yín ní ìtọ́wò tó ti pé yín ìtọ́wò ní adùn ọbẹ̀ ayé lọ sílẹ̀ agbára náà we will be right back ẹ káàbọ̀ padà sórí ètò yìí mo mọ̀ pé gbádùn orin ẹ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé lórí ètò tí a wà yìí a máa gba àwọn ìpè wọlé ìyẹn ni pé request o yín pé orin wo lẹ fẹ́ ká kọ fún yín orin wo lẹ fẹ́ gbọ́ gangan orin wo gangan láyé ń gbọ́ orin wo náà ń sọ lọ́wọ́lọ́wọ́ orí ìtòyà ti máa fún yín point blank bó ṣe hot àti the hot o ẹ tí ì mọ kankan ẹ tí ì rí nkankan àṣìṣe mẹyẹ bọ̀ lápò ni Mr. Oyèbánjí James láti Ìbàdàn <laughs> ẹ̀gbọ́n bò ní iṣẹ́ wa àwọn ti Ìbàdàn ń kọ́ bò ní ẹjẹ́ àsọ̀bàdàn díẹ̀ kí lẹ jẹ lánàá ẹran chicken kí lẹ jókòó tó sì ń sí àdé. <laughs> ó dà náà ẹni pé ká kọ orin kan fún yín pé ẹ fẹ́ gbọ́ orin bùgà kí ah! Daniel ẹ náà pé àwọn ta ló ṣẹ̀yìn ẹjọ́ ẹ̀jẹ̀ ara ẹ fẹ́ bùgà fún ẹjọ́ fún mi èmi mọ̀ pé èmi mọ̀ pé àwọn gáì náà ló ń rèdì lọ́wọ́lọ́wọ́ ẹ on point ẹ wà on point. ẹ má wọlé ẹ wà ní ṣe kó tẹ́ ẹ bá sọ làáfẹ́ torí tí nǹkan la ṣe wà ń bí ní èlé lásì máa wà ń bí nígbà gbogbo ẹ àwọn láàmà wá ẹ̀yìn náà máa bá fún díẹ̀ yìí Chris Daniel bùgà wọn ó yá ìṣòro agbára let's go there. Hey, lo lo lo lo let me see you lo lo lo lo buga, ẹ let me buga. <laughs> Oh! Ah! orin yẹn máa tọ̀tọ̀ rí mi ní everywhere tiktok o facebook o instagram o gbogbo ẹ̀ bùgà bùgà buga ṣáà ni máa bùgà báyìí kódà gan ọdún mú mi rántí bùgà jesse king kò yé rí ó yá. yóò gbà yóò gbà yóò gbà ilé ayé yìí dùn yóò gbà ẹ bébì ẹ dúnà ẹ dúnà. ẹ ǹlẹ́ o mo ní pé ẹ̀ ń wò mí láti ibi tẹ́ wà ẹ̀ mò ń rí mẹ́sẹ̀jì yín báyìí pé bóni tí mò ń lọ́wọ́ yẹn tó láìkì captain jesse king fún yín bùgà <laughs> ó yá a fẹ́ lọ sí ká tó wá wo bùgà ẹ mọ̀ nígbà tó wá wo fìlà àti kẹ̀ǹbẹ̀ yẹn Eh, jà Jesse King pẹ̀lú kíni Buga ẹ má yí kúrò ń bẹ́ẹ̀ o if you miss it you can recover let's go there. yéé orí mi ò ah! orí mi sì wú ẹ lágímọ́ ọ̀tẹ̀ ẹ̀dá pé ní studio mo wà ẹ̀ lè lágímọ́ mi <laughs> mo jìnnà sí ẹ lè fẹnu láàmọ́ tábà wọ orin tá a mú wá fún yín ní ní àwùjọ àbò orin tá a ń gbọ́ ní àwùjọ tí a wà yìí àti orin a mú fún lórí ètò yìí ẹ rí i pé àwọn òjàtàn kan wà tí yẹ pé hmm, hmm, ó yàtọ̀ gan-an síra wọn a bá wo orin ayé àtijọ́ àti orin ìsìn ẹ̀yin tẹ́ wà nílé tẹ́ ń wò mí ẹ màmá wa bàbá wa tẹ́ ti pẹ́ ẹ̀yin láyé 1980 1990 àtàwọn ọmọdé ìsìn àwọn ọmọ láti 2000 títà fi ń sọ 2022 yìí ẹ rí i pé ìyàtọ̀ wà láàrin orin tá a máa ń gbọ́ àti ọ̀pọ̀lọpọ̀ ohun tá a máa ń ṣe ẹ kí wọ́n ní àwọn ìyàtọ̀ ọ̀hún a fi gbàra wa láyànjú a fẹ́ fi fomi tó a fẹ́ fomi jomi tó rọrọ̀ fúnra wa fẹ́ bá hun àwọn orin ìgbà náà ẹ ká tẹ̀ tún lọ sẹ́yìn ká lọ sẹ́yìn bí àwọn orin Ògúndé hmm, àwọn orin bàbá wa Fatai Rolling Dollar àwọn orin Ebenezer Obey ẹ̀wọ̀n gan-an KSA King Sunny Adé ẹ rí i pé àwọn orin wọn àwọn orin tó máa ń mọ́gbọ́n wá ni yàtọ̀ pé orin tó ń mọ́gbọ́n wá ni àà ẹ lè gbórin wọn kẹ́ ẹ jókòó jẹ ẹ̀mí ẹ jò ṣùgbọ́n ijó tó make sense ni ijó tó yẹ pé o lè jó ní ibikíbi kódà gan bá dàbí rọ irú àwọn orin wọn láàjú tó máa ń gbà máa ń gbọ́ lọ́jọ́ kìíní àná yẹn a sì máa ń kọ́ lé ìjọsìn a sì máa ń kọ́ lé ìgbafẹ́ ṣe rí i pé àwọn orin yẹn kò síbi tá a ti lè kọ́ ẹ já wá wo àwọn orin èsè ah! ẹ wò ó má jà fi ọ̀pá lẹ̀ máa fi ejò ká má fi ọ̀pá kọlẹ̀ rẹ̀ ká má fi ọ̀pá kọlẹ̀ ọ̀pọ̀lọ̀ pé ejò jẹ ó ti yé yín àwọn orin ìsìn ọlọ́run ló máa ṣàánú wa ló fi débẹ̀ ni pé àwọn ọmọbìnrin wa àtàwọn ọmọkùnrin wa nǹkan tó ń rawọ́ lé lọ́tẹ̀ yìí ó lágbára pọ̀ kódà gan-an eh, eh, eh, nígbà míì gan bàbá tí ń gbórin míì gan lórí àwọn amóhùnmáwòrán mẹ́rin a máa ń yí kúrò ni torí tọmọdé bá wà ń bẹ̀ ṣé kò yẹ kó rí bẹ́ẹ̀ ni ẹ náà jẹ́ àwò àwọn orin kan lẹ̀sìn wa náà tẹ́ pé nígbà tá à ń gbọ́ láyé jọ̀hún kò jọ bí àdúrà kò jọ bí àsọtẹ́lẹ̀ àwọn orin ìgbà yẹn ó ń sọ ọ̀rọ̀ nípa ohun tó máa ṣẹlẹ̀ ládé òye òní ó sì ti ń rí bẹ́ẹ̀ pé bá láyé ìgbà tí China African China tó kọ àbí Idris Abdulkareem Abike jagajaga one man day sọfà sọfà ṣé kò rí bẹ́ẹ̀ wọ́n máa bá wo orin ìsìn inú kọ kọ kìnìún òkè fọ kọ kọ jùdí kọ hips don't lie kọ kọ ojú gbogbo ẹ kódà gan ìwọ bọ bá jẹ fadansọọsì gan bọ bá wo orin ìsìn gan kàtà máa ń kàn bó burúkú tà ń sẹyìn kó má gbéra ni kọlọ́hún ṣàánú wa kí la wá ń pa yìí àwọn olórin wa ẹ̀yin ọmọdé ìsìn ẹ̀ ṣe kọ́gbọ́n lára àwọn bàbá wa tó ń forú wọn tó fi ń kọ́yìn tó fi ń ṣíyàn ní létí ó tún mọ́ tó rántí orin kan ìyàwó dé ọmọ onígbèsè tó fẹ́ jẹ lérùn ẹni bá wọlé wọn wọlé òru ìyá tó bí lọ́jọ́ dájúdájú kì í gbà o. irú àwọn orin yẹn táwọn ìyàwó ilé bá ń gbóró àwọn orin yẹn ẹ ó jọ bí orin òwe ṣùgbọ́n orin tó nítumọ̀ tí máa ń kọ́yàn lẹ́kọ̀ọ́ nẹ̀ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ àgbàgbé àwọn àṣà wa ẹ lè rò pé bóyá ọmọ ọdún mélòó náà lẹni tó ń sọ̀rọ̀ yìí ọmọ ọdún ọmọ ìjọba ìrara wọn náà ní rárá ọmọ tábí náìtì ètì ọjọ́ ti lọ irun funfun ti wà àkàndá yìí ẹ̀ ni <laughs> kọ́mà gbà wá kọ́mà ní ẹ̀yin bàbá yẹn sẹ́ńpẹ́ àwọn sẹ́ńpẹ́ àwa lójú agbo ni wọ́n ká bá wa sọ tọ̀rọ̀ kí la lè ṣe ẹ̀yin bàbá mi ẹ̀yin bàbá mi kódà gan àwọn ọmọdé mi gan tó yẹ pé wọ́n sì wà nírú tàwáwù wa àwọn náà máa ń rò pé ah ohun táwọn èèyàn ara bíi nǹkan ó ń promote àwọn nǹkan tó yẹ kó promote ẹ̀ẹ́n àbíkílẹ̀ ni mo sọ bóyá kó máa rí nìyẹn ẹ lè tàṣẹ ìjíṣẹ́ o of course torí tí n la ṣe wà ń bí kó tẹ bá rò nípa ọ̀tọ̀ yìí nípa ètò tá à ń sọ yìí àtọ̀rọ̀ tá à ń sọ lénìí ẹ fọ́ ẹ fọ́ ẹ sọ sórí ayárabíyájẹ́ a máa kà á káwọn ayé kó lè gbọ́ kó lè kọ́gbọ́n nu ọgbọ́n yín kò yẹ yín ẹ jẹ́ pé ẹ̀fẹ̀ làwa ṣe ń bí lénìí ẹ má tún jẹ́ kí n tún máa ẹ wò ó ẹ ṣàjókòó níbi tẹ́ ẹ wà kójó mi lẹ lè mú ni ó jẹ́ síkìn lẹ lè máa jẹ ni ẹ ṣáà wà mọ́ra torí pé kí ni ó fẹ́ fún ní àwọn orin kan ká tún máa rọ sẹ́yìn náà wọn kẹ́ máa gbádùn ẹ̀ this one is going to you wọ́n yìí tẹ̀sẹ̀ fẹ́ ṣèyàwó àbí tẹ́ ẹ ti ṣèyàwó àbí tẹ́ ẹ fẹ́ ṣe tú mi gbé ẹ já múra lọ sẹ́yìn díẹ̀ ó yá júlẹ̀ kó lọ bẹ́ẹ̀. ṣùgbọ́n ká wá wò ó ká wò ó dáadáa ó ní òyìnbó mu tíì bàbá mi mu ẹ̀kọ́ nǹkan gbọ́nkan làjọ mu àwọn tó kọrin àwọn bàbá wa tá a sọ lẹ́ẹ̀kan tán kọrin tó dáa yẹn tá a bá tún wo àwọn ọmọ wa tán kọrin tán kọ náà ní ayé òde òní kò dẹ̀ sí yàtọ̀ o bí ilé ayé ṣe ń yí bẹ́ẹ̀ là ń bá a yí o wọ́n ní báyé ṣe ń yí lọ bẹ́ẹ̀ là ń tọ̀ ọ́ bẹ́ẹ̀ ni bí ìtún rí wọn bá wí mo tún gbé dánsákì fún wọn ẹ̀ ní sáwòó bẹ́ẹ̀ bá wò dáadáa abawa rolling dollar KSA ni Ebenezer obe Kwam One àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wá láti ẹ̀yìn lóòótọ́ náà nílẹ̀ iná jẹ́ gbajúmọ̀ ṣùgbọ́n lókè lọ́hùn kọ́ a mọ̀ wọ́n dáadáa hmm. ẹ̀yin náà rò bẹ́ẹ̀ àbí ẹ wá ká bẹ̀ látòrí Burna Boy ni àbí Wizkid àbí ká sọ nípa Davido ni àbí Kiss Daniels àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló tààtà lè máa darúkọ wọn lọ ṣé ṣàdé adú yẹn tẹ̀ ti sọnù tó tó èbò náà ń bá ọmọ wa náà ni àbí ká sọ nípa onígìtá yìí àṣà àbí Braimon ni ká sọ ni ọmọ òdiwọ̀n ṣùgbọ́n àwọn orin tó ń jáde lẹ́nu ẹ̀ àwọn orin gbáǹkọ̀ gbìn wọ́n tún gbé dánsákì fáwọn náà tẹ bá rí i pé ní ayé òde òní a wà ní computer age lẹ́ni pé àwọn tí bàbá wa ṣe yẹn ó ti dohun àtijọ́ bàbá wa ní ká máa ṣe wọn tàtijọ́ níjọ́ làwà kúrò bàbá fi gbogbo ọdún pínlẹ̀ṣẹ̀ wèrè níjọ́ làwà já ọjà ni mo ṣe wò ó pé bàbá ti bù sẹ́yìn ká tún bù síwájú náà ẹ ẹ jẹ́ àmà kí àwọn tiwa náà i mean pẹ̀lú gbogbo iyì àti orin àti ẹ̀fíìsì àti gbogbo dúdú gbogbo ẹ̀tọ́ ń ṣe yẹn ó ní tó bá dé nílùú wa náà àwọn òyìnbó wọn bá wa darapọ̀ ẹ wo àwọn táwọn òyìnbó gan ti tì wọ́n dì lú wọn wá bá wa kọrin níbí àwa gan tó akúrò nígbà tó lọ bá wọn kọrin náà èyí táwọn bàbá wa ò ríṣẹ́ láyé jọ̀hún ẹ tó ti yẹ yín bẹ́yẹn tó gbà fún orí òun ni gbà fún tàdá bó ṣe máa rí nìyẹn tí wọ́n bá ṣe ń kí àwọn bàbá wa á máa kí àwọn tìsín náà torí pé kí ni ọ̀kọ̀ọ̀kan ṣáà ni gbogbo wa ó fún jẹ́ kí n tún máa mú yín lọ sí àwọn orin kan tá ibi kakọ́ ń sìn ẹ àwọn orin ti sìn ẹ kà gbọ́ díẹ̀ láti ẹnu Burna Boy ó yá júlẹ̀ kó lọ bẹ́ẹ̀. yá ẹ ṣe gan ah, mo gbádùn ara mi lẹ́nu kò lè díẹ̀ mo kódà bí èsì ṣe pọ̀ níjàmbá tó mo tún láàgùn ni torí àwọn orin tá a jù bá lọ́tẹ̀ yìí ah, àwọn orin tó yàn lè fọwọ́ rọ́ dànù sẹ́gbẹ̀ẹ́ ni. ẹ ẹ má bínú arábìnrin Gbémisọ́lá ẹ ṣe gan ni àti rí ọwọ́ yín fún àwọn tí wọ́n ń request fún àwọn orin ẹ má wọrí ẹ má wọrí kò sí kíta ń lọ àwàǹbí fún yín ni kò sí kò ní òṣèkè kò sí wàhálà kankan ibi tó yẹ kẹ́ ẹ wà lẹ́wà yẹn lórí ètò yìí lórí Orísun yìí lórí ìkànnì yìí gangan ni ayọ̀ yóò ti máa kún jù kò ní fi ṣe gbogbo rògbòdìyàn gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan gbà tá a fẹ́ bẹ̀rẹ̀ ètò yìí gbogbo bá ṣe ń ṣẹlẹ̀ lọ́tún ló sì yí là yí ló ẹ bá ti dórí ètò yìí máa gbàgbé àwa ṣèlérí yẹn fún yín ni ọ̀fẹ́ ni ẹ mú lọ báǹkì kí ẹ fẹ́ ó pọ̀ nílẹ̀ jẹ́yẹ ó pọ̀ rẹpẹtẹ ooo kí lẹ̀ ń sọ yìí bẹ́ẹ̀ láwọn yín bẹ́ẹ̀ láyọ̀ bẹ́ẹ̀ lásùgà dídùn dídùn ni ló ń bóyin bẹ́ẹ̀ ni ẹ náà lọ́rọ̀ ẹyin mi ìdẹ̀jú báyìí náà lọ ẹ ẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ èmi tèmi mi ìmọ̀jẹ̀rẹ́ pa lọ wọ́n ti àfiṣe ni wọ́n fi ṣe mí ni pé kí n máa múnú yín dùn iṣẹ́ tọ́lọ̀ fi rán àwa ni kò dẹ̀ ní sùn mi kò dẹ̀ ní rẹ̀ mi ẹ fún mi lókun tẹ̀wé máa fún mi lówó náà ẹ ẹ lè fẹ́ fẹ́ àkáǹtì nọ́mbà mi ẹ pè mí lẹ́yìn sìn ẹ pè mí lẹ́yìn sìn máa fún lákàntàn ọ̀fẹ́ máa fún lákàntàn nọ́mbà mi kò sí wàhálà <laughs> mo máa ń gbádùn yín lórí ètò yìí ẹ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn tí àwọn olùgbọ̀wọ́ ètò yìí àtàwọn kameraman mi káàkiri káàkiri pòdúsà mi à ò lẹ́nu pàdákú mi máa ti rí yín báyìí inú mi máa ń dùn ni ó tún máa jẹ́ ni tó nífọ̀n tó lè kan náà kò yẹ̀yẹ̀ mi dẹ̀ rí mi ju ayé ayé báyìí lọ <laughs> ẹ ṣe gírígírí èmi sì ni ọ̀rẹ́ yín o Victor Oyèbọ̀dé Ayọ̀délé ìfẹ́ rótìmí tí máa ń tí kò spinal cord ẹ máa ń gbàgbé èyí má ta mú ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan àwọn nǹkan mèremère tí èmi àti yín máa fi tómi jómi torí ọ̀rọ̀ táwọn máa fi rí pé ah, ah, ayé yìí dùn ó dùn ó jẹ á lè bá wọn kọjú lọ á ní bọ́jọ́ lọ́jọ́ lọ o kò sí ni bí òrùn bá ń pààyàn tí òrùn pààyàn ó máa pa wá sí ire ni á pa wá sí ayọ̀ ni á pa wá sí ìbùkún á pa wá sí ìfọ̀kànbalẹ̀ àti ọrọ̀ rẹpẹtẹ ẹ ká má gbàgbé a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn mèremère tó máa múnú yín dùn tó máa mú ọjọ́ yín kó look so sweet lórí Orísun ni at Orísun Twitter at Orísun Instagram at Orísun YouTube at Orísun Facebook at Orísun TikTok <laughs> anyway ní wọ́n ní wa àwọn à ń bẹ̀ àṣẹ ní kúrò ń bẹ̀ pẹ́pẹ́ bẹ́ẹ̀ kọ́ a máa múnú yín dùn ní tipátipá ni. tó bó ṣe máa rí nìyẹn èmi ní tèmi sì jẹ́ orúkọ yín orúkọ tèmi sì ni Victor Oyèbọ̀dé ẹni boy Aliko Papa Ajasco ẹ̀mí náà ni uh, and then follow me on Instagram at officialboyalinko lórí Instagram the Victor Oyebode on Facebook mi ò jù bẹ́ẹ̀ lọ torí mi láì kájú owó púpọ̀ mo fẹ́ máa pariwo sí létí ẹ á máa rí next time ẹ má kúrò ń bẹ́ẹ̀ ayọ̀ ní ti ayọ̀sẹ̀mí ó dàbọ̀.